ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدى وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بالعلم ضلالة وكل ضلالة في النار ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí adá ọpẹ́ fún ajẹ́rìí pé ọlọ́run bá yìí ọba ọba tí في ربوبيته وفي ألوهيته وفي أسمائه وصفاته وقد قال الله تعالى nínú àwọn tẹ́ ọlọ́run bá tí ọlọ́run bá ń ṣe lẹ́yìn ọlọ́run bá kò sí ẹlòmíì lẹ́yìn ọlọ́run bá tó lè ṣe àwọn iṣẹ́ wọ̀nyí àfi ọlọ́run bá nìkan ṣoṣo gbogbo iṣẹ́ tí ọlọ́run bá lè gbé lásìkò wípé iṣẹ́ ìwọ̀n ọlọ́run ṣe é ní àjọ ìpé ọlọ́run ọba nìkan ló ní kápá lórí eléyìí lẹ́yìn ọlọ́run ọba ọba tí ó bá rẹ̀ mọ́ tó òpin ṣo ni tí olóhùn yẹ́sùn níbi ìlẹ́tọ̀ọ́ sí ìjọba rẹ̀ ọba fún ẹni ọba ọba ní tó pé òun nìkan òun náà ló lẹ́tọ̀ọ́ àti ọba ọba kò ọba òun nìkan òun náà ló lẹ́tọ̀ọ́ àti ọba níbi ọjọ́ lẹ́yìn ọlọ́run báyìí ọdọ̀ kan ṣe lè rí. bákan náà nínú àwọn orúkọ àti ọ̀rọ̀ ọlọ́run bá bá ọ̀kan ṣe lè rí ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn náà agbábẹ́ àtàwọn òyìn ọlọ́wọ́ bá tó láti gbé irú àwọn ọkọ̀ yìí mọ́ kò ní sí ẹ̀dá gàdá tó tó láti gba irú àwọn òyìn ọlọ́wọ́ bá òun náà ló tọ́ láti jẹ́rú àwọn ọkọ̀ yìí àti láti gba irú àwọn òyìn yìí. yìí atọ́ra àlékún ìkẹ́ ọlọ́run bá àti ìwádìí ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba àti gbogbo olùkọ́ ti kọ́ ọlọ́run bá pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi títí di ọjọ́ ìgbẹ̀rẹ̀ kìyàmà kí ọlọ́run bá àlùkò ọlá kí ó má yọ àwa náà kúrò nínú àwọn olùtẹ̀lé ojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam àmín. lẹ́yìn náà kí ẹnìkọ̀kan wá ní gbogbo àyè tí ẹnìkọ̀kan wá wà tí a ní láǹfààní àti máa gbọ́ra gbogbo àyè tí ẹnìkọ̀kan wá wà tí a ti láǹfààní àti máa gbọ́ra báyìí àti gbogbo wa tí a jẹ́ mùsùlùmí pẹ̀lú gbólóhùn assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. àwọn ọ̀rẹ́ ìtọ́lá yìí àwọn ìyípadà díẹ̀ díẹ̀ àwọn àtúnṣe díẹ̀ díẹ̀ yóò bá àwọn àtúnṣe àti àwọn ìyípadà tí ó sì bá yìí nítorí kí nǹkan yìí kó lè tó rọrùn sí ju tàtẹ̀yìn wá lọ náà ni. àwọn àyípadà àti àwọn àtúnṣe tí ó sì bá yìí ó ní í ṣe pẹ̀lú àsìkò eléyìí tí a máa bẹ̀rẹ̀ ètò yìí láti òní lọ àti àsìkò tí a máa parí ètò náà nítorí pé kí nǹkan yìí kó lè tún rọrùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ju bó ṣe rọrùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. lágbàáyé yìí wọn là ti ń àtàbà sí ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa wípé ètò yìí insha Allah ta'ala láti alẹ́ yìí yóò máa bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ yóò sì máa parí insha allah ta'ala ní aago mẹ́sàn-án àbọ̀ insha allah sọ̀rọ̀ lẹ́yìn báyìí òun náà ni àtúnṣe eléyìí tí àti àwọn ìyípadà ráńpẹ́ èyí tó fi yóò bá ètò tí a ń bá lọ. náà ìbára lọ. òun náà ti àgbẹ̀ lọ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ra àti ní ìránnilétí fún gbogbo àwa tí a ti ń tẹ̀lé ètò yìí lọ tẹ́lẹ̀. òun náà ni ọ̀rọ̀ nípa àlàyé àgbọ́yé sófì àgbọ́yé àtàkọ́wò ọ̀sọ̀fíyá bí ọgbọ́n ìkìtàbí ọ̀túnlá kí ni àgbọ́yé ìmọ̀sí ẹ̀sìn Islam pẹ̀lú ìlànà àti òrí àwọn oníṣòfì pẹ̀lú ìmọ̀lẹ̀ àmàsọ ilé báyìí pẹ̀lú ìmọ̀lẹ̀ alkitabu wa sunna ìmọ̀lẹ̀ alkur'an tí ṣe tíra wọn ọba àti sunna tàbí sallallahu alaihi agbọ́rú ọ̀rẹ́ yéèdì òun ni a fi máa ṣàlàyé ọ̀rọ̀ insha Allah gẹ́gẹ́ bí a ti ń bàbọ̀ látẹ̀yìn wa. náà ọ̀rọ̀ yìí là ń gbéyàwó lọ pé at-tasawwuf wa sufiyyatu fi bọ́ọ̀lù ìṣàkóso ọ̀sánà ìmọ̀ Islam pẹ̀lú àti ìlànà ń ọ̀rọ̀ lọ. àbágbàgbé lọ́sẹ̀ tó ibi tí a dúró sí òun náà ni ọ̀rọ̀ ìkánná àwọn àmọ́lẹ́lá àwọn àgbàfà súbí àwọn tí wọ́n rí àwọn èèyàn lórí ìròrí súbí àwọn tí wọ́n pèsè sí ìròrí yìí àwọn tí wọ́n gbé àsíá àtàtọ́wùrù wàsófíyà tó gbé dání ìkánná àwọn olùwẹ̀yìn lórí ìlànà yìí ọ̀rọ̀ rẹ̀ ni à ń gbé yẹ̀wò lọ ní abẹ́ ìta ń pè ní alṣalul gẹ́gẹ́ abẹ́ tí a ń pè ní àgbọ́yé alṣalul nínú àkídà àwọn oníṣúfí ẹni tí a ń gbé ọ̀rọ̀ rẹ̀ wò yìí láti lè mọ̀ kí ni ìròrí tí wọ́n fi re àwọn oníṣúfí àti pé ìròrí tó fi gbé àtàsọ́wò tó fi gbé kalẹ̀ eléyà ló fàájú pé à ń mú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ìpìlẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n pèpè sórí ìlànà yìí jẹ́ pé àwọn gan wọ́n rí àwọn èèyàn lórí ìlànà àwọn oníṣàfẹ́ yìí láti mú ọ̀rọ̀ yìí wá kó lè ra àhàn sí ẹ̀rí kọ̀ọ̀kan wá kí ni ìpìlẹ̀ àwọn oníṣòfìyà. sọ̀rọ̀ ẹni tá lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ Abu Yazid al-Bassami Abu Yazid al-Bassami òun ni à ń kà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ìgbà tí ẹnìkan bí istaftahu fi annahu la yajidu fi nafsihi min ulumi al-qawmi shay'an ẹni yìí gbé ó béèrè lọ́wọ́ Abu Yazid al pé kó sàlàyé fún nípa ìmọ̀ nípa níta ń pè ní àtàsọ́wúfù gẹ́gẹ́ àkíkọ́tù sòfíà ó ní òun nímọ̀ nípa nkẹta nínú àwọn ìmọ̀ àwọn onísúfì kò sí pẹ̀lú òun lára dúró sí lọ́fì yìí mìíràn ìlú mi kọ́ mi ṣe à ó ní kò sí ìmọ̀ kẹkẹ nípa ìmọ̀ súfì lọ́yìn nínú ẹ̀mí òun òun fẹ́ kí Abu Yazid al-Bastami kó sàlàyé fóun nípa ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ yìí fàáfáhù bí tí kàlfàtíwá aláàjíbà níbi ọ̀rọ̀ yìí wá ní ní abẹ́bẹ́ ọ̀rọ̀ yìí lábẹ́ ìdáhùn sí bọ́ ọ̀rọ̀ yìí ó ní Abu Yazid al-Basri ló ti fún ọkùnrin ní ìdáhùn ìmọ̀ yìí nínú ìdáhùn tó wá fún Abu Yazid al-Basri lọ́jọ́ náà lọ́hùn òun ni wípé rafa'ani ní maratan ọlọ́run àlùkẹ́lá gbé mi sókè lọ́jọ́ kan gẹ́gẹ́ bí ọlọ́run ọba àríkà ti gbé ànábì wa Isa àrí sọ̀látù sàlám gòkè ṣùgbọ́n ọlọ́run ọba àríkà tún gbé Abu Yazid al-Baffari ó tún gbé gòkè ju ànábì Isa lọ nínú ìròyìn tiẹ̀ lọ́hùn nínú ìsọkúsọ rẹ̀ lọ́hùn. ó ní rọ̀fẹ́ ẹni marratan ọlọ́run ọba àríkà gbé gòkè lọ́jọ́ kan fa aqamani bayna yadayhi ọlọ́run ọba àríkà gbé mi dúró síwájú rẹ̀ báyìí فأقامني بين يديه وقال لي ọlọ́run àwọn àdìkọ́lá ń bá òun sọ̀rọ̀ ọlọ́run àwọn àdìkọ́lá ń bá òun sọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn ó ní yára bá Yazid ọlọ́run àwọn àdìkọ́lá pè mí pé ìrẹ́ Abu Yazid inna khalqi yuhibbuna an yarawka àwọn ẹrú mi wọ́n máa ń fẹ́ láti rí ọ àwọn ẹrú mi sì ní wọ́n fẹ́ rí ọ fàkóòtù olùwà sọfọlọ ọba tó tọrọ bá rí báyìí zayi ni bí wàṣíjà ni ìyá ti kà sẹmi lọsọọ pẹ̀lú ìjọkan ṣoṣo rẹ ntí wọn lọ́wọ́ ọba àdékẹ́lá fi ń jẹ́ ọ̀kan yìí àwọn tẹ́ tí wọn lọ́wọ́ ọba àdékẹ́lá ń ṣe tá a fi mọ̀ pé àṣọ ní ọlórí àwọn tẹ́ yìí gbé àwọn tẹ́ yẹn náà sí èmi náà lára kémi náà lè máa ṣe. wàṣíjà níyà rẹ ìrọlọ́wọ́ àdékẹ́lá gbé sí lára wà ntí ọlọ́wọ́ bá fi ń jẹ́ ọlọ́wọ́ bá gángan gbé wọ̀ mí warfa'ni ila ahadiyatika kó o sì gbé mi ga síbi ìjọkan tuntun rẹ ọlọ́wọ́ bá hatta idha ra'ani khalquka débi tí màá ga dépò wípé táwọn ẹrú rẹ bá ti rí mi kọ́lálu ọ̀rọ̀ àyínáka wọ́n ní ọlọ́run gan la rí torí pé pẹ́lẹ́ yọ yàtọ̀ sọ́lọ́run gbogbo àwọn tí máa ń bẹ lára ọlọ́run pátá níròyìn gbogbo àwọn ìjọ kan ṣoṣo ọlọ́wọ́ bá ló pé sí lára ṣe mí tó yẹ pé sábà ti rí mi kọ́ọ̀lù rọ àyínáka wọn làwọn ọlọ́run gan torí kò ní sí yàtọ̀ láàrin wọn àtọ́lọ́wọ́ bá mọ́ fatakunu anta zaka sábà ti wá rí mi yóò máa jẹ́ pé wọ́n ọlọ́wọ́ bá náà ni wọ́n rí mi wàlá àkúnu ana huna èmi ò sì ní sí mi báyìí màá ti wà lórí ilẹ̀ ńgbà yẹn kìlẹ̀ pé lọ́dọ̀ rẹ ni màá wà màá wà lórí ilẹ̀ màá wà máa já àmà wá èmi èmi àbúyẹ̀dì àgbàsọ́ọ̀mì wọ́n mọ̀ wá rí mi ní àwòrán wọlọ́n gbogbo bí wọlọ́n ti rí àti bí wọlọ́n máa ń ṣe àti àrẹ níyà rẹ àti àdà níyà rẹ àti àhàdíyà rẹ gbẹmí síbẹ̀ àbúyẹ̀dì àgbàsọ́ọ̀mì ló sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ yìí ní alámìíràn alamẹ́ù ní page four hundred and sixty one ọ̀rọ̀ ìlà wọn bá lọ ìgbà tí aljunaid aljunaid yìí òun ni ó jẹ́ àgbà fájùlọ lásìkò rẹ̀ nínú ìmọ̀ sufi ìgbà ń sàlàyé ọ̀rọ̀ yìí ó ní hadha kalamu ma lam yulbisuhu haqa'iqa wahdati tafrid ó ní ọ̀rọ̀ tí Abu Yazid al-Bastami sọ yìí ó ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni tí ọlọ́run ọba àníkẹ́lá ò tí ì gbé wọn ni pàápàá yín tá ń pè níjọ kan ṣoṣo ọlọ́run ọba àkọ́ ikú tẹ̀fúrì pàápàá wípé kágbà pé gbogbo nǹkan tí ń bẹ láyé pátápátá ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ọ̀rọ̀ yìí ó túmọ̀ ọ̀rọ̀ tábù yẹn sílẹ̀ ìgbà sọ́mi sọ yìí ó túmọ̀ ìpọ́n ọba àníkẹ́lá ò tí ì fún nímọ̀ yìí ìmọ̀ wípé ó ní torí àlejò kọ́ máa sọ̀rọ̀ yìí tẹ́ bá rí ọ̀rọ̀ tábìlì ẹ̀sìn sọ yìí ó túmọ̀ sí pé kọ̀gbà yìí kóhùn àtọ́ náà ọba ẹyọkan làwọn kọ̀gbà yìí kóhùn àtọ́ náà ọba ẹyọkan làwọn kọ̀gbà pé nǹkan kan náà làwọn kọ̀gbà pọ́hùn náà lọ́lọ́run ọlọ́run lòun kọ̀gbà pọ́hùn náà ọlọ́run ní gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá fún ọlọ́run ó lọ́rọ̀ tó sọ yìí ẹni ọ̀rọ̀ wádàtú tẹ̀fúrídì yìí òun ti ní àgbọ́yé kamalu haqqi tawhid ìgbàgbọ́ yé pípé nípa nǹkan pèrè tawhid gangan òní ká gbàgbé gbogbo tí ń bẹ pátápátá ọlọ́run ọba náà ní gbogbo wọn Abu Yazid sí ìgbọ́ yé pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ yìí. fàyàkùn mustaghniyan bima albasahu àǹkẹ́wò ni máa ta alahu eléyìí tó yóò mú rọrọ kúrò níbi eléyìí tó yóò mú rọrọ pẹ̀lú tọ́lọ́wọ́ bá àdékẹ́lá ìrùmọ̀ yìí tọ́lọ́wọ́ àdékẹ́lá bá gbé wọ́ òun ni ó mú rọrọ̀ fún òsì kọ́mọ wá béèrè lọ́wọ́ ọlọ́wọ́ bá irú ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀. وسؤاله لذلك يدل على أنه مقارب لما هنالك لما هناك وني يبيري يا أب... الجنيد الجنيد يدعو في أبو يزيد البخومي بيري وكما سيكي أكرا سكن سوما gbígbàgbọ́ yẹn tán pè ní àtàsọ́wúfù gẹ́gẹ́ kò sí ìdábọ̀ mọ̀kọ́rìbù Eh, mọ̀kọ́rìbò lima unak ó ń súnmọ́ ni kò tí ì dépò ẹni tó di tọ́lágbọ̀ yóò tún fi tọ́ba pátá tó tọ́ba tó dépò wípé tọ́ba gbàgbé gbogbo tí ń bẹ pátápátá ẹyọ kan náà ni ọlọ́run náà sì ní gbogbo ẹ̀yìn báyẹn ló tó dé ipò tí ó ga nínú ìlànà súfi. walaysa al-muqaribu lil makani bikainin fihi bàbá tí lèèyàn súnmọ́ àyè kan kò túmọ̀ sí pé èèyàn táwa sọ pé ẹni yẹn ó ti dégé ni ó ti wà láàyè yẹn tó dúró síbẹ̀ tó ráyè tó ráyè dúró síbẹ̀. wọ́n ní gbọ́dọ̀ rẹ̀ tó bá sọ wípé albisni wàzẹ́yìnì wàfúnni gbólóhùn rẹ̀ tó pé ìrẹ́ ọlọ́run ọba gbé wọ̀ mí ṣe mí lọ́sọ̀ọ́ gbé mi ga wọ́n lé lè túmọ̀ sí wípé yàdúlù aláhàkíkọ̀tì máa wà jádàhù mímọ̀ hádà mẹ̀tìyàrù wàmàkàlùhù wọ́n lè ń túmọ̀ sí bí Abu Yazid al-Bastami ṣe ma nínú masufi wàlám yanal al-shawzawata illa bi qadri mastabanahu ó sì túmọ̀ sí wípé Abu Yazid al-Bastami ò tí ì dé ipò tọ́ga al-shawzawa òun náà ni manzila tọ́ga kò tí ì dé ipò tọ́ga nínú masufi níbi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí eléyìí báyìí òun nìkan tí asàlàyé níjẹjọ á wá sí àwọn àlékún lórí now tẹ́ bá wo ọ̀rọ̀ tí Al-Junayd sọ yìí Al-Junayd jẹ́ pé wọ́n yí pé Abu Yazid Al-Bastami gan pẹ̀lú bí Abu Yazid Al-Bastami tó ṣe ń sọ yí pé kọ́lọ́wọ́ bá àdékọ́lá kó gbéhùn sípò ọlọ́run yìí gbogbo àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọlọ́run ọba àti gbogbo àwọn ìjọkàtútù ọlọ́run ọba àti ntọ́lọ́run fi ń jọ́ lọ́hùn tó gbé wọ̀hún gan tó yẹ pé lórí ilẹ̀ táwọn yẹn bá ti ń rí wọn máa pa wọn rí ọlọ́run ọba ni kò sí ní sí yàtọ̀ láàrin wọn àtọ́ náà ọba onírú ìbéèrè tí ń béèrè lọ́wọ́ ọlọ́run yìí ó túmọ̀ sí pé kò tí ìgbàgbọ́ yẹn sáńgbẹ̀ ní túnfì gan tó gbé tó bá gbàgbọ́ ọba gbàgbọ́ yẹn rẹ̀ yọ́ọ́ mẹ́gbẹ́ kò sí yàtọ̀ láàrin wọn àtọ́ náà ọba gan fúnra rẹ̀ tó bá mọ̀ yí pé òun àtọ́lọ́wọ́n ọba ẹyọ kan làwọn ọlọ́run náà lòun òun lọ́lọ́run kò ní ilẹ̀ tó máa béèrè lọ́wọ́ ọlọ́run ọba kó sì òun báyìí. now sẹ́wárí Abu Yazid al-Bastami tí Junaid tó ń sọ pé kò ní màá súbí tó yìí èèyàn kan tó yẹ pé ìmọ̀ súfì ọgá lọ́dọ̀ rẹ̀ níbi níjọ́ kan ó sọ̀rọ̀ kan ó ní subhani ma a'zama sha'ni ó ní títóbi mi ó ní mímọ́ fún mi ma a'zama sha'ni ó ní áá ah, ah, ọlá mi ti wá tóbi tó báyìí èmi náà ni mo tóbi tó báyìí èmi náà ni mo lágbára tó báyìí ma a'zama sha'ni àtàájù nìyẹn ìyẹn ni pé áá ah, kọ̀mọ̀sí tó tómi kọ̀mọ̀sí tó tómi o subhani ma a'zama sha'ni ó gbéra ẹ̀ sípò ọlọ́ọ̀ba ìjọba mi ti wá tóbi tó báyìí èmi náà ni mo ní gbogbo sámà ni mo ní gbogbo lẹ̀ yìí èmi náà ni mo ń kọ̀ǹtúrò ọ̀rọ̀ yìí àgbọn máa ṣàní mímọ́ fún mi àti pé ah, ah, ọlá mi mà tóbi pọ̀ o ìjọba mi mà tóbi pọ̀ o Abu Yazid al-Bastami ti ń sọ orú ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ kúkúrú tó ní agbára yìí ní ìgbéra ẹni sípò ọlọ́run wa yìí ní jùlé ìdí tó ń sọ yí pé kò tó gbàgbọ́ yé sufi tó ẹ̀dá kan wá gbàgbọ́ yé rẹ̀ bó ti yẹ kó gbàgbọ́ yẹ kí ni irú kí ni ọba ọmọ ẹ̀wí yẹn. Náà sẹ́wárì nǹkan tí àbúyẹ̀sí nǹkan tí àjùlẹ̀ ìdí sọ nípa àbúyẹ̀sí rẹ̀ dàsọ́mì yìí wípé àbúyẹ̀sí rẹ̀ dàsọ́mì ò tí ìgbàgbọ́ yẹn sún fi tó bá a ṣe fẹ́ kọ́ gbọ́ yé kìí sòun nìkan ló wí bẹ́ẹ̀. Ìkan náà àwọn àgbàbá sún fi tẹ́ńpẹ̀ ní Ṣíbílì òun náà sọrú nǹkan tọjọ orú ọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n sọ fóun náà nípa ọ̀rọ̀ tí àbúyẹ̀sí rẹ̀ dàsọ́mì sọ yìí òun náà sọ wípé ọ̀rọ̀ tẹ gbé wá pàbó yẹn zidane basọ́mi sọ yìí o ó túmọ̀ sí pé àbó yẹn zidane basọ́mi ti kéré nínú mọ̀súbí kí ló sọ nípa ọ̀rọ̀ náà ìgbà tó fi hàn ó kì í yẹ àìṣìlì tábà lọ wo alámẹ́wù tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tábà lọ wo nu tíra yẹn náà sọ́hìbù lámẹ́yì àbá àtúkọ̀ tíra alámẹ́wù yìí ó gbé ó gbé ìtàn kan wá ní page seven and forty one nínú alámẹ́rin látọ̀dọ̀ àṣìbìlì ó ní ṣókìyà ẹni ṣìbìlì wọ́n gbà wá wọ́n gbà ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ àṣìbìlì annahu su'ila an abi yazid al-bafami kuma bi ashibli lere nípa abu yazid al-bafami wọ́n bi ashibli lere nípa abu yazid al-bafami wa yuridu alayhi ma shukiya anhu mimma dhakarnahu ọ̀rọ̀ tá a wá sọ yìí pé Abu Yazid al-Bastami sọ yìí tí àlùjọ lè ju kọ́mẹ́ǹtì lé lórí wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn wá wípé wọ́n fi ń ṣèbéèrè lọ́dọ̀ ṣíbílì wípé akẹ́kọ̀ọ́ bá wa sọ̀rọ̀ nípa Abu Yazid al-Bastami níbàámu sọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tá a sọ yẹ wípé Abu Yazid al-Bastami sọ pọ́nà ọba nìkan gbé òun sókè yẹn ọlọ́run ọba nìkan òun wá ń bi ọlọ́run ọba léèrè àwọn nǹkan tó ń bi ọlọ́run ọba yẹn ó wá gbé síwájú ṣíbílì náà pé kí lẹ́fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí Abu Yazid al-Bastami òun ló sọ̀rọ̀ yẹn ìgbà tí kíbílẹ̀ ọ̀dáhùn tí ó fèsì lórí ọ̀rọ̀ yìí ó ní láwùkánà Abu Yazid láwùkánà Abu Yazid hàwùnà Abu Yazid yẹ pé bá ń bẹ níyà yẹn ni àbúyẹ̀ sí ìtẹ́ ń béèrè ọ̀rọ̀ rẹ̀ tẹ́ lọ́sọ orú ọ̀rọ̀ yìí tó bá jẹ́ pọ́ sí ń tẹ̀mí lásìkò yìí tí ń bẹ láì tí ń bẹ níyà yìí tàbí ń sọ̀rọ̀ yìí ni la aslama àlàyé di bá fi sùn yá nìyà kò bá yẹ̀ tẹ́ máa gba ìsìláàmù lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké wa yìí ibi tọ́rọ̀ yìí ibi tọ́rọ̀ yìí túmọ̀ sí pé kèké tí ìmọ̀ ń tán ní sùfídé ní ẹ̀sẹ̀ ẹ̀yin tọ́lọ̀ mi ń jọlọ́ ó túbọ̀ sí pé eléyìí ò sí ìgbàpọ̀ yẹn sùn yára ó ní kódà ibi tọrọ rẹ burú dé tọ́ba yẹn pé bá ń bẹ níyà lásìkò yìí ni la asilama alayẹji bá abu siriyani na àwọn àwọn ọmọ kéékèèké wa yìí ọba ti gbà islam bí táwọn tó ti tẹ́lẹ̀ ti jù lọ́nù ọmọ fífi dé ẹ ẹ wo bí tí ní ti dé ń ń tí síbílíkì ń sọ lọ́rọ̀ yẹn pé kódà ṣe ya ẹ̀ hànà tó alóhùn lọ́jọ́ pé subhani ma a'zama sha'ni bó ṣe burú tó yìí àbí àìsíbílì tó gbà wípé kódà yẹ̀yẹ̀ tó gba Islam lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó wà ní ọ̀dọ̀ àwọn ẹni. àìsíbílì wà sọ wípé ó ní láwọn àhàdàn yẹ pàmò máa ń kọ́ làṣàdàtù zananírọ̀ onítọ́ni tóní tó bá yẹ pé nìkan nù yín tó bá yẹ pé nìkan bá lọ gbàgbọ́ yẹn tó ń sọ yìí ni ibi tí ọ̀rọ̀ tí síbi ibi tí ọ̀rọ̀ tí àwọn yẹn dídà lọ́sọ́ mi yìí ibi tó burú dé ni ó ló bá yẹ kí ẹ bá gbàgbọ́ yẹn ni. làṣàdájú azananirọ ó òun ọba sì gbé àmúre òun ọba dé azunaru zunaru jámẹ́ rẹ̀ ní zananirọ ó ní ibi tọ́rọ̀ yẹn ó ní tó bá yẹ kí ẹ bá gbàgbọ́ yẹ bó ṣe bọ́rọ̀ ìdí ìtumọ̀ ọ̀rọ̀ yẹn bó ṣe rí ni ibi tó yẹ pẹrẹgẹ òun ọ̀bá sì di àmọ̀rì láti jẹ́ kẹ̀mọ́ pé ọ̀rọ̀ yìí yẹ pẹrẹgẹ. eléyìí báyìí ó ní nǹkan tí Shibli tó ń lẹ́ ń sọ nípa ọ̀rọ̀ tí Abu Yazid al-Bastami sọ so eléyìí ó ń kó ń sèkún lọ́wọ́ sí nǹkan tí Al-Junayd sọ yìí pé Abu Yazid al-Bastami ń kọ́ o pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí kò tí ìgbàgbọ́ yẹ ibi tá à lọ nínú ọ̀rọ̀ Sufi eléyìí yóò jẹ́ kọ́ máa yẹ ẹnì kọ̀ọ̀kan wá wípé gbogbo ẹnikẹ́ni tí ń rojú ọ̀nà súfí tí wọ́n rò yí pé ẹ gbogbo eléyìí báyìí kò sí ìlànà súfí ó tí ì débẹ̀ ni wàlọ́ọ̀ aláwọn tó jẹ́ àfa ńláńlá àbúyẹ sílẹ̀ gbà tó ní gan làwọn tó tó jẹ́ àfa lẹ́yìn rẹ̀ bíi aljunai bíi ṣíbílì iná tó sọ wípé pẹ̀lú bó ṣe tó rí yìí nínú ìlànà súfí yìí bí rori yìí ṣe bóyá tó bóyá tó wọnú bóyá tó wọnú ọpọlọ rẹ̀ àti inú ẹ̀jẹ̀ rẹ̀ tó yìí wọ́n tún ní kètì ìdè gọ́ọ̀yà àti táwọn fẹ́ kí kó dé nínú mọ́súbí kò yẹ báyìí ló fi jẹ́ pé gbogbo àwa tí gbogbo àwọn tí wọ́n ti wà ní lẹ́bù kéékèèké lẹ́bù pé máa fa kínní sẹ́ni nǹkan sẹ́ni gbé nǹkan kan lé lọ́wọ́ pé máa fa nǹkan má pé wọ́n ti gbà wọ́n ní kó ti di ṣubú wọ́n gbà pé ọ̀ọ́ pé báyìí wọ́n gbà pé ìrìn ya ń bọ̀ irú yẹn irú lẹ́yìn yẹn ní ọ̀wádé náà ni báyẹn o kò báyẹn àwọn bó ṣe rí gẹ́gẹ́ ni ò tí ì débi tí ò tí dé lọ́ọ̀yà mi ọ̀nà ìbò ṣe rí ṣé wá rí àwọn ọ̀rọ̀ tó ń pé àwọn oníṣúfì ò ní sọ fún ti nítorí pé àwọn ọ̀rọ̀ yẹn wọ́n mọ̀ pé táwọn bá yòdè sí sí oníbẹ̀rẹ̀ ò lè gbẹ́ yẹ́rọ rẹ̀ takò làákàyè rẹ̀ wọ́n wá tírẹ̀nì rẹ̀ débi pé làákàyè rẹ̀ ó di òdì yọ tọ́ọ̀nù kan kó tó máa ti àwọn nǹkan sí ọ wàláì wọ́n ti rẹ̀ débi pé ó ti àlìjẹ̀mú ó ti wọ̀ ọ́ lára ó ti mu nínú nínú ìkéèmù tó fi mú mi ó ti jẹun nínú bá tó fi ń jẹ ó ti di ẹran wa yóò ti wọnú egun rẹ wọnú ẹran rẹ tán wọn tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí sí ọ ìgbà yẹn wọn ti yí làkà èèyàn padà wà láì bí èèyàn ṣe ń ronú bí èèyàn ronú tẹ́lẹ̀ tí ọmọ ronú ìgbà yẹn náà máa ti lọ́rọ̀ sí òní tako làkà èèyàn gbà yẹn ṣùgbọ́n kí ẹ̀rẹ́ ìjẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ká máa ti lọ́rọ̀ sí ìtàṣẹ́ dàkọ sí yóò dùn sòwò ibẹ̀ ló máa sọ pé ẹ tíwbíìsì nítorí àwọn abẹ́rẹ́ ni ká máa ṣe láàyè láàyè lọ́la tó bá yá òní ṣe láàyè láàyè lọ́la mọ̀ fọlọ́ bàbúrà wọ́n padà máa ṣe Allah Allah Allah Allah tó bá yá wọ́n lò ti kọjá yẹn wọ́n kọ́ máa ṣe huwa huwa huwa tó bá yá wọ́n lò ti kọjá yẹn kọ́ máa ṣe hu hu hu hu hu. wàláì ẹnìkan yẹn láì ṣe wèrè wàláì tó bá yá wọ́n lè ha hi hu ha hi hu wàláì láì ṣe pé ń kọ́ ọmọ lélẹ̀. ọmọ graduate ni tọ́ba yá ya abiola ìgbé kí ló rí usaz wàlláhì ìmọ̀fọ́lọ́ba búra tọ́ba yá ọmọ abiola ìgbé kí ló rí ó gbọ́dọ̀ máa rí nǹkan o ti ń ṣe nǹkan o ó yàtọ̀ sí ìtàwọn èèyàn nri. ó gbọ́dọ̀ máa rí tó yàtọ̀ sáwọn yòókù rí wàlláhì ó máa rí nǹkan tọ́ba yá torí bọ́ọ̀lù máa Ọ ma yọ ọ àwọn tó ń pè ní àrọ̀wáníyà ni ọmọ àgbàlejò wọn wàláyé mo fọlọ́ bá búra àwọn oníṣíbí má rí nǹkan tó o ni mo fi tí sọ fún yín pé àwọn rí nǹkan wọn wọn rí nǹkan o wọ́n rí o ẹ̀yin lẹ́kọ̀ọ́ wọ́n kà máa sọ fún yín pé nǹkan wọ́n rí tó mo ti kódà àfa àtúnrẹ̀ ni wàláyé ó sọ fún mi wípé òun bá ọ̀nà súnfí débi wípé ó ní wàláyé ó ní òun ní àwọn ní àwọn inú ti máa lọ ń jòkó tóun ti máa lọ ń ṣèrònú ẹ kà lọ máa ronú ẹ sì máa ṣe àwọn nǹkan ó ní ó ní ni ó ní nǹkan dẹ̀ wá ó ní wàláyé ó sì fọwọ́ àwọn lára òun sì mọ̀ pé ẹni tẹ́ ẹ̀ wàláì ó ní tòótọ́ wàláì ó lóun máa rí nǹkan ó ní kódà yóò bá wọn sọ̀rọ̀ ẹni yẹn onísúnnà gidi ni onísúnnà gidi ni ń ṣe o kódà tipẹ́tipẹ́ lọ́lọ́run ti sànú ẹni tó ti di onísúnnà. sókè máa ń bàyẹ̀ ní pé òun ní sọ pé ó ní sábà ń sọ fáwọn rí nǹkan wàláì wọ́n rí tòótọ́ àmọ́ èsù ni wọ́n rí àtàjẹ̀nú ẹjọ́ àmọ́ láwọn máa ń sìn torí pé èsù àtàjẹ̀nú làwọn náà wà fìrí àwọn ẹ̀mí àìfojúrí làwọn náà tó tó bá wá yọ síyàn nígbà mi kódà ṣètò ní lè yọ síyàn nígbà míì tí ó gbà wòrán bí ìgbà pé ẹni èrè ló ń wá bí ẹni tí ń gbà yẹn ní mara kò yẹ báyìí sí yìí ṣò látara báyìí tó bá sọ fún yín páwọn rí nǹkan torí pé tó bá yá wọ́n sọ fún yín pé àwọn tẹ́tọ̀ ọmọ fà yìí ò ní jáde fáwọn ọjọ́ báyìí wọ́n wọlé sọ́lùwà lọ nìyẹn ò ní jáde àbí ògbọ́dọ̀ rí sámà mọ́jẹ̀mú wọn ń tọ́jú ọdẹ rẹ̀ díẹ̀ nìyẹn títí nípa tó fi bá dé sọ́yà kan gbogbo bọ́ bá ṣe ń ṣe yìí tó bá ń lọ sọ́dọ̀ tó bá ń lọ sọ́dọ̀ mọ̀kọ́dàmù rẹ tó ń lọ sọ́dọ̀ múrísìlù rẹ ẹni tí ń tọ́ sọ́nà lórí ìlànà súbí yóò máa bí ọ léèrè tí bá ti ń fún ọ níṣẹ́ kọ̀ọ̀kan pé kí ló ń rí wàláì ẹ béèrè lọ́wọ́ àwọn tí ń ṣe gbangba la ti ń sọ yìí wàláì mo fọlọ́ wa búra tí bá ti ń fún ẹ níṣẹ́ kọ̀ọ̀kan tó ń parí iṣẹ́ yẹn tó o bá lọ bá tó o bá fẹ́ gbaṣẹ́ mi yóò bí ọ léèrè pé nígbà tó ń faṣẹ́ yẹn kí ló ń rí bẹ́ẹ̀ bá ń sọ tó orí fún ọ yóò tún tó bá sọ tó orí fún yóò tún máa ṣàlékún àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún ọ. tọ́ba yóò máa yọ àwọn iṣẹ́ kan fún yóò máa fa àwọn nǹkan míì ìdílé jẹ. títí tí ó fi bá a débi pé yóò yí orí rẹ padà pátápátá. ìgbà òní kò sí nǹkan tó lè sọ fún ọmọ ńgbà yẹn tó takùlà káyẹ. ṣé ra ní kí n tó lọ síbi àwọn ọ̀rọ̀ míì ẹgbẹ́ kí n bọ́ tẹ́lẹ̀ àwọn àbá kan bẹ tí mò ń dákọ̀ nínú àwọn ìlànà àwọn oníṣubí mo ti ń dákọ Abu Yazid al-Bastami mo ń dákọ al-Julayj mo ń dákọ Shibli mo ń dákọ Timisani àwọn èèyàn míì nínú àwọn tó wáyé pé wọn kéwú tó ti ń lànà sí bí wọn lè má gba àwọn èèyàn rí bẹ́ẹ̀ ó dá mi lójú ó dá mi lójú gbọ́dọ̀ ló rẹ pé kò sí ẹnì gẹ́gẹ́ tí ó ṣe síbi tí ò ní gbọ́ Ahmadu Tijani rí láyé àwọn ọkọ ni tí gbogbo àwọn kan tí mo ń wí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ń sọ pé àwọn tí àwọn tó ya wòlé nu wọn nù ṣe ló ló ókè wá dájọ́ lórí amadu tìjáni náà tẹ̀lé amadu tìjáni ọ̀tá mẹ́rin ò dájọ́ tiẹ̀ mọ gbogbo àwọn tí mo ń wí tó ọmọ wọn lóní súbí tó ọmọ pàápàá súbí ó lè má rò ẹ wọn kà àwọn wèrè kan náà kà lọ kó jọ lọ́wọ́ pé wọn náà bá súbí ókè amadu tìjáni kọ́ fúnra rẹ náà ni wọ́n yára ń máa lu sáfù àwọn tó ti ń tó ti ń rú bá ń sí lọ́kàn ni àbọ̀yọ̀ jáde kó ń sáfù wọn ọ̀sán muhammadu tìjáni dára kò lè sẹ́ni kankan tí ó ní ìlànà súnfí tí ó ní ọ̀rọ̀ lọ́dún tìyá ni. ìyẹn pọ́tà kẹ́kẹ́ ṣe súnfí kò ṣe súnfí ibi táwọn lọ́dún tìyá ni gbajúmọ̀ lórí ọ̀la ànàdé ọ̀gá ni tó sọ fún wọn ma àbí ó ṣe súnfí ò ṣe súnfí o gbọ́dọ̀ máa ń tẹ́pẹ̀ lámọ́dún tìyá ni. tọrọ gbajúmọ̀ gan níbi ọ̀nà ànùtàwé jàrúurú màhání tíra tó gbajúmọ̀ dáadáa tọ́ba tó fẹ́ tíra ti Ahmadu tó kọ àbí tíra tí wọ́n kọ lórúkọ amadu Tijani ah, ah. ẹni kí n kọ́kọ́ sọ pé níkà lórí Jawahiru Ma'ani náà sẹ́rí àwọn onísúnṣe ń fi tọ́bátẹ́ ọrụ Jawahiru Ma'ani nítorí àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ àwọn ọ̀rọ̀ ìmọ̀ àwọn Jawahiru ti mọ̀ yí pé kò sí bẹ́ẹ̀ bá gbé ọ̀rọ̀ yẹn wá báwọn ṣe lè dìfẹ́ǹdì di wèrè táwọn bá ṣe àmọ́ pé ta ló fojú tó fi sọ̀hún ní wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí náà láàmú gbé fún ọpẹ́ ọyá amadu jani sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí jọ̀wọ́ ẹnu àná ní kílọ̀ mẹ́sọ̀ sí ṣé máa ní nígbà tí wọn bá wá rí ìdí fẹ́ǹdì mọ́ ẹ̀ wá mọ̀ wọn lamọ ìjìjáni lọkọ òun pẹ ajẹkọtọ ọjọpẹ amọ ìjìjáni kọ lọkọ jawari mahani tó ìjọpẹ ntọrọ lọ jawari mahani ẹka iná gbà yí pé ọkọ tẹ lọrùn ẹ mọ ẹ yọlọrùn mahani ẹ yọ kúrú tíra àwọn oníṣubí ẹ lọ sún náà ẹni tíra jákujàku ni. títí dòní àwọn oníṣubí pàpàjùlọ Tìjàníyà wọn ní tíra mi tọ́ ga ju jawari mahani lọ wọ́n ti la tọ́ba àti tọ́ba amadu tijani kọlọ kan tó tọ ṣùgbọ́n wọ́n gba ẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ amadu tijani abanabi lọ́kọ̀ àdìsí àdìsí tá n ká sanabi lọ́kọ̀ ṣé wọ́n gba ẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ anabi àwọn tó tẹ̀ mí pẹ̀lú anabi sallallahu alaihi wasallam náà gbà wá ẹni tó ló pẹ̀lú amadu tijani òun lọ́kọ̀ jawahiru maani lórúkọ wípé òun gba kínní wájà rẹ̀ látẹnu amadu tijani ó sì fóun ní ó kó wọn níyọ̀ǹda pé kóun máa kọ kínní kalẹ̀ yìí pé ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu wọn ni. tànàpẹ̀ kalẹ̀ nínà Ali Al-Harazi ẹ́ Ibn Al-Arabi Al-Maghribi Al-Fasi òun lẹni tí ó gba ẹ̀gbà wa Jawahirul Ma'ani látọ̀dọ̀ Ahmadu Tijani nínú nǹkan tá a ti lórí ń gbìnrin lẹ̀ yí pé eléyìí báyìí ó wà nínú ọ̀rọ̀ lágbájá àbọ̀ wà nínú iṣẹ́ lágbájá oní téèyàn bá sọ lẹ́nu àbí téèyàn bá kọ́ lẹ̀ kò yẹ báyìí ní téèyàn bá kọ́ lẹ̀ táwọn ètò òun ló kọ́ pẹ̀lú kọ́pù rẹ̀ pẹ̀lú àndúráìtì rẹ̀ ló fi kọ́ àbọ̀wà kọ́ ara rẹ̀ ẹnìkan ló ní kọ́ sọ òun fún rẹ̀ wá sáì sí pé ntí wọn ní ntí wọn ń tọkọ yìí èmi náà mo ní kọ́kọ́ o bí mo ṣe ní kọ́kọ́ lọ́kọ́ ó ti di dúkìá ni nìyẹn àbí téèyàn bá sọ ẹ dákun ọ̀rọ̀ ká ń sábà bẹ sọ̀rọ̀ yìí a ní dá yẹn padà sọ́dẹ̀ tó lọ́rọ̀ yẹn pé a lágbájá ló ní ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni jawahiru ma'ani ṣe rí wọ́n gba wa jawahiru ma'ani látọ̀dọ̀ ahmadu tijani kẹ́lẹ̀ bá a mọ bí ma'ani ṣe rí nínú akákẹ́ kan fún yín nínú jawahiru ma'ani màá kà kankan fún yín nínú jawahiru ma'ani bá a mọ pé eléyìí báyìí nínú Jawahirul Ma'ani tábàlù mujallad alákọ̀ọ́kọ́ volume one page one hundred and eighty four nínú Jawahirul Ma'ani volume one page one hundred and eighty four. ó ní fàkúlù ẹ̀ẹ́dìdìm gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣèjọsìn pátá ọjẹ́ ọlọ́run ọba lọ́njọ́sìn fún ni àbọ̀jẹ́ ànábìyẹn yín sá lọ́njọ́sìn fún ni àbí òzéèrú lọ ń jọ́sìn fún ni àbí Ṣàngó lọ ń jọ́sìn fún ni àbí Ọya lọ ń jọ́sìn fún ni ọ̀kúlù àádìdì gbogbo ẹni tí bá ti ń ṣe ìbáàdà tí bá ti ń jọ́sìn fún nǹkan láyé àwòtáàdìdì àbí gbogbo ẹni tí bá ti ń forí kalẹ̀ fún nǹkan kan láyé ọjọ́ náà ọba lọ ń forí kalẹ̀ fún ni ọjọ́jà ọlọ́run náà ló ń forí kalẹ̀ fún ni kọjá kọ̀ jẹ́ èsì ó ní kọ̀kúlù àádìdì àwòtáàdìdì lìgẹ́rì láàyè pé tọ́bájá wípé ẹ̀wọ́ eh, ya wọn bá mi tú èmi gangan tí mo wí nìyẹn ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe nǹkan mi yàtọ̀ fọlọ́n gbogbo ẹnikẹ́ni tí bá ń forí balẹ̀ fún nǹkan mi yàtọ̀ fọlọ́n ọjọ́ sì ìdáná ló forí balẹ̀ fún ni ọjọ́ sì ló forí balẹ̀ fún ni Ṣàngó ló forí balẹ̀ fún ni Ògún ló forí balẹ̀ fún ni anáníyí sá ló forí balẹ̀ fún ni àbáwọn lọ ń jọ́sìn ń forí wàlá sájàdà ilá lílá ìtàhálà ọlọ́run náà ní gbogbo àwọn tí ń sìn yẹn bá ẹ gbọ́n kan àníjẹ́ tẹ́bá rí ẹ̀rọ ìjọba orí kanlẹ̀ fún èṣù àbúkọ orí kanlẹ̀ fún Ṣàngó ọlọ́run náà ní Ṣàngó ọlọ́run náà nù ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu Ahmadu Tijani nínú Jawahirul Ma'ani gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ní òṣèjì bẹ́ẹ̀ ní báwọn oníṣu ní náà sọ yí pé kò ẹ̀rọ bóòlù yóò dìfẹ́ ní irú eléyìí fẹ́ni tí làákàyè bá ń bẹ lára rẹ̀ ẹni tí làákàyè rẹ̀ ọba tí tí ọba ti travel bóòlù yóò dìfẹ́ ní irú eléyìí fún bóòlù ẹ̀jẹ̀ sàlàyé eléyìí pé gbogbo ẹnikẹ́ni tí ń borí kalẹ̀ fún Ògún Ṣàngó Ọya Ọbàtálá Ọ̀ṣun òkè Ìbàdàn. tí ń forí kalẹ̀ fún gbogbo àwọn òsà yìí ó náà ní gbogbo àwọn tí ń forí kalẹ̀ fún yìí ó ní lè ánìyàwó wà ní mọ̀tàjálì fi tí gbọ́dọ̀ ọba náà lẹ́rẹ́ rí ní gbogbo bẹ́ẹ̀ sí àwọn gbogbo àwòrán tẹ̀ rí ọba náà lọ́wọ́ àwọn olúùlù nìyẹn ìtìhádù nìyẹn ẹ̀yin ọ̀mẹ́ni ẹ̀wá lè fẹ́ wá ọlọ́run eléyìí náà ń pè ní alhakikatu ìlàhíyà lọ́dọ̀ àwọn oníṣubú ah, ọlọ́run sànù wa kíní kan bẹ òṣùlù méjì kan bẹ lọ́dọ̀ àwọn sufi wọ́n yóò kíkẹ́ ní alhakikatu ìlàhíyà wọ́n dẹ̀ pé kíkẹ́ ní alhakikatu muhammadiya àgbákan tí ń bẹ ní abẹ́ nǹkan méjèèjì wàláì wàláì tó bá mú èèyàn wọná èèyàn ọ̀rà síbẹ̀ ni. wàláì bẹ́ẹ̀ báyìí kú lórí àwọn àkíkọ̀ ìlàhíyà táwọn tó yíwọ́n sọ yẹn pé kéèyàn mọ lọ́n gẹ́gẹ́ níta pè lọ́lọ́run rèé o ẹ̀dàkùn níbo la ti ka yìí ẹ̀dàkùn tó lọ́kọ̀ jàwá irú màá ní táwọn lọ́kọ̀ gbogbo wọn pátápátá náà ni wọ́n ibi ni wá sọ pé gbogbo gbogbo wa àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan mò ń pè wá sáwọn àkíyèsí àwọn ọ̀rọ̀ kan ẹ̀dọ́kùn ẹja máa yí padà àwọn ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ di bíbá pé ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn ó lè fẹ́ di bí ọ̀rọ̀ ẹ̀sìn máa yẹn lọ. wọ́n ní ẹ̀ ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn ìtumọ̀ ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn yẹn àtẹ̀kẹ́ ń sìn sàgbó ọlọ́run lòun náà ń sìn ìlànà tó ń tẹ̀lé ṣe lọ́yà sọ̀tọ̀ àbúrò ẹ̀ mú kọ́ yẹn mọ́ sọ bẹ́ẹ̀ ni. ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn ọlọ́run náà ni gbogbo yín ọba wọn sẹ́yìn ọlọ́run máa wà gbogbo yín ọlọ́run náà lẹ́yìn ọlọ́run wa ní jẹ́ ilé sírú àwọn ọlọ́run máa mọ́ àràfẹ́kẹ́ sírú torí nìyẹn ẹgbẹ́ tó clear kò ní undiluted one unadulterated wà ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn ẹ̀sìn kan náà ni gbogbo wa ń sìn because ẹ̀gbọ́n gàgà amadu Tijani sọ ni ó látẹni gbogbo tó bá gbogbo àwọn tí ń forí balẹ̀ fún nǹkan mí yàtọ̀ fọlọ́run ba ọlọ́run náà ni gbogbo wa ń sìn ẹ̀dá kún fóònù ṣe gbogbo ẹni mùsùlùmí. bí wọn lè sọ pé wọn ìbálẹ̀ àlọ́lọ́ ni ó ní ọlọ́run ni gbogbo wọn ń sìn ó ní sọpọ́nà ọba náà lọ wá òun náà lọ mo rò pé gbogbo àwọn afáàtà ti ń kà yìí bí ọba yìí ọtọ ọmọ wọn ọtá máa mẹnu sìgárì dáadáa yóò dá mi lójú tọ kì sòun nìkan náà mẹnu sìgárì tọ wàláì kì í yìí nìkan náà mẹnu sìgárì tọ ó tún sọ̀rọ̀ míì tó tún ya àgbákan jù báyìí lọ wàláì hamadu sìgárì tó sọ ọ̀rọ̀ ìmọ̀ míì ẹ̀rọ ẹ̀ka tó sọ níbo mi nì nínú jawaru mahani náà ní mujalladu ẹlẹ́kejì page eighty eight mujalladu ẹlẹ́kejì page eighty eight ó ní amúri bi amúri láyé nkúntukún fàyàkùn ó ní nkúntukún yàkùn ó ní amúrú amúri bi amúri là ó ní bí n bá pàṣẹ ọlọ́run pàṣẹ o <coughs> amúri bi amúri là gbogbo àṣẹ tí n bá pa báyìí pẹ̀lú ẹnu ọlọ́run bá ní mo fi ń pa ọlọ́run sọ̀rọ̀ láti mi nkuntu kun yakunu ó ní tí n bá sọ pé kí nǹkan máa bẹ yọ ọmọ bẹ ni o tí n bá sọ pé kí nǹkan máa ṣe yọ làwọn tí ń tẹ̀lé wọn fi máa bẹ̀rù pé hé hé àwọn tí wọn bá jẹ jẹ ọgbọdọ bínú wọn wọn bá yẹ bínú síyà wọn bá yẹ bínú bínú lórí tẹni àbá. èwo ló sọ́ra mi létí wàláì ìmọ̀ọ́mù kan náà sọ wá pé ó wọ mọ́sálásí báyìí. àwọn jẹ̀mọ́ ìpínlẹ̀ tí rẹ̀ fà á jíjí kọ̀ jáde kọ́ wá kírun nígbà tó wá pẹ́ làwọn jẹ̀mọ́ àwọn pé jáwọ́ bá wọn lọ. wọ́n ní mọ̀mọ́ pàṣẹ nu lé ní. ìmọ̀ ń bá bọ́ ọbọ̀ tí ọba bá wọn jẹ̀mọ́ lóru òkú. ó ní a sáájú kírun bọ́ọ̀ bá fúnlé pé ẹ̀rọ bàbá àbákẹ́sẹ́bẹ̀ ìmáàmù ẹ̀dá kò ìmáàmù ẹ̀bẹ̀ ló kù torí wò lọ́rọ̀ ọ̀run méjèèjì bẹ́ẹ̀ bá sí yọ ọmọ sáré kìámà bẹ́ẹ̀ sí yọ yàgbẹ́. wàláì àwọn èèyàn mọ̀ wá wọn àwọn èèyàn àwọn náà máa wọn bíi pé ni wọn pé ní yẹn wàláì ẹnìkan kékeré ni tó mi ànábì tó ẹ̀rẹ́ sí lọ́wọ́ ilé rẹ̀ ò jìnà síbẹ̀ o ilé rẹ̀ lẹ́ǹkulẹ̀ ọba máa ọlọ́run kọ́ ọlọ́run ànábì kọ́ ẹ̀mí yóò ní máa sọ̀rọ̀ bíi wọ́n ti bẹ̀rẹ̀ náà ìdọ̀tà káràtà òun náà lọ sọ pé ó ní bí ìbájú pa ń tijú ọlọ́run ni sọ̀rọ̀bí fún àti àmọ́ ìtọ́jú ọlọ́run ẹ̀yìn ọgbọ́. wàláì bí ìbájú pa ń tijú ọlọ́run ni sọ̀rọ̀bí fún àti àmọ́ àtẹ̀gbẹ́ ọlọ́run bí. àwọn ọ̀rọ̀ tó àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ tó ní kìíní wàláì àwọn onítúbí gẹ́gẹ́ nu dúró àwọn onítìtì pa òun yìí àwọn tó jọrú àwọn ẹni àná nù wọ́n wàláì wọ́n bá débẹ̀ ní níbi túbí ó ṣe ń jàre wàláì wọ́n bá débẹ̀ ní. ẹ mọ bí oníkìtì bá ṣe máa ń sọ̀rọ̀ àwọn oníkìtì bá ìlọrin náà ló ti sọ ó ní ọmọ ìlọrin ló wọ́n máa ń tún ìmọ̀ ni wàláì kẹ́ máa bẹ́yà owó méjì mẹ́ta mẹ́rin lóbi yóò wulẹ̀ pa ọ́nà rẹ̀ olóńgbà ọ̀tún ìmọ̀ ni. bí ẹ bá wí bẹ́ẹ̀ kí bàbá rẹ̀ yọ yàrá wọ́n yẹ pé bàbá rẹ̀ nìyẹn bá wí báwọn sí pé eh, ẹ ẹ wọ́n dáhùn aláàjì lóhùn àwọn aláàjì rẹ̀ ń tẹ̀yìn mọ́ ni wàlá yọ bá yẹ gbà kó ló lè rẹ̀ yẹn lẹ́wọ̀n mi tó lówó lé eh, eh, aláàjì tèmi aláàjì tèmi ní dáhà ó sì wí sọ́lọ́ ó sì wí gbọ́ ẹnìkan sọ pé ẹnìkan sọ pé kò díẹ̀ káàdó ń tóbi a kàn a kàn sọ̀rọ̀ jàbútẹ̀ wàlá ọlọ́wọ́ bó sànú àwọn tí wọ́n jẹ́ tí wọ́n rìn àwọn ní amúri bi amúri láhi ẹ̀kúntù kún yakù wà kúlù bi amúri láhi fáfún bi kùdùrọ́tì. ó ní gbogbo àwọn àti ọlọ́wọ́ gbogbo pẹ̀lú agbára mi lọ́mọ bí ṣe. èmi ni ẹ èmi ni mo ní gbogbo agbára ọlọ́rọ̀ ìwà ọ̀rọ̀ kódà nínú jàwáyé ní mùjálà lẹ́lẹ́kejì náà níbi tá a kà iná ní page eighty eight sí eighty nine ó ní òun sọ pé yáàrí òsùkúnì àléyìn ní ìdìní ó lọ sọ pé ìwà atẹ́gùn dágádágá sinmi farabalẹ̀ mọ́tà wọn làmú pẹ̀lú pẹ̀lú yọ̀ǹda mi èmi mọ́ pàwọ́ láti ẹ̀bẹ̀ amadu jani pa atẹ́gùn láti sẹ́mi pé n ti ń sọ fún yín ni kóun ní kápá lórí atẹ́gùn nìyẹn àbí ẹ̀kọ́ ni ẹ̀hún ta ló ní kápá lórí atẹ́gùn yàtọ̀ fọ́nà ọ̀sán kódà nẹ́bí sallallahu alaihi wasallam ní kápá lórí àwọn ẹ̀dá wọ̀nyí ọlọ́run ọba ló ní kápá lórí atẹ́gùn àmọ́ lóun ní kápá bẹ́ẹ̀ o kò yíra ní sèyí mo mọ̀ pé ẹni tí ò bá ma àwọn àyíǹmà tàbí àwọn àfa àsúfí tàbí sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò sá ma Ahmed Tijani. Naam ọ̀rọ̀ tí ó wá sọ yìí tí síbílì sọ yìí àtúrí jùlẹ̀ àjùlẹ̀ tóun náà tó sọrú ẹ̀ dé yàtọ̀ fọ́rọ̀ tí jùlẹ̀ yìí ṣáájú sọ lẹ́ẹ̀kan yẹn jùlẹ̀ yìí náà tó sọ̀rọ̀ mí kò yára ní sèyí tóun náà fi ń jẹ́ kó nípa wípé àníṣà àbúyẹ jí lọ́lọ́fọ́ mi o. kò tí ipò tó gbé kéde ipò tó ga nínú ìlànà sí ojú táwọn fi ń wo kò tí nínú àwọn ọ̀rọ̀ tí o tún wá wá bí báyìí mẹ́bí yìí ibi tó yẹ pé òun tó ń ya òun tóun tó tóun tó ṣe tóun tó ń lágbára dé nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ẹ́ eh? ó ń sọ nípa ara rẹ̀ fún ẹni tá ń pè ní Abdullahi ibn Jaban nígbà tí Abdullahi ibn Jaban tó sì àbẹ̀wò tó sàbẹ̀wò Ṣibli eh, nígbà tí eh, Abdullahi ibn Jaban tó parí àbẹ̀wò yìí wọ́n fẹ́ jáde kọ́ máa lọ òun nìkan kọ́ wá lọ́wọ́ sọ́jọ́ yẹn lọ wàbáyàbù zùmẹ̀lá ìhì òun àtàwọn akẹgbẹ́ rẹ̀ kan náà jọ wá Abdullahi ibn Jaban àti àwọn akẹgbẹ́ rẹ̀ kan náà jọ wá ti àbẹ̀wò sí Ṣibili ìgbà tí wọ́n dọ̀dọ̀ Ṣibili lọ́jọ́ tá à ń kí ni Ṣibili wá ìgbà tí wọ́n tẹsẹ tẹsẹ fẹmọ ẹ lọ kí ni Ṣibili sọ fún wọn. ó ní márùn ẹ máa lọ àmọ́ márùn kùn àìsùn àìsùn àkùntùn mo wà pẹ̀lú yín ní gbogbo ibi kíbi jábá ẹ bá fọkàn yín balẹ̀ ẹ máa lọ mo wà pẹ̀lú yín tí mo ń sọ yín. múrù ẹ máa lọ múrù ẹ máa lọ ànàmá kún ṣáìṣù máa kún tó mo wà pẹ̀lú gbogbo ibi jábá wà mo ń rí yín mo sọ yín. a ń kò sí ìrìn wà sí kàlẹ́. wàfí kẹlẹ́ àti ó ní ẹ wà lábẹ́ ààbò mi ẹ wà lábẹ́ ẹ̀tọ́ mi nǹkan ò ní ṣe yẹn fọkàn máa lọ ẹ wọ̀rọ̀ tó láì fi jíjẹ́ tẹ̀lé wọn sáà sí láì fi jíjẹ́ tẹ̀lé wọn ẹ máa mo wà pẹ̀lú yín gbogbo fífi jẹ́ bá wà ẹ èmi ọ̀ máa sọ yín yóò máa sọ wọn ẹ máa ń gbogbo bí kíbi tẹ́ bá wà pátá ó wà pẹ̀lú yẹn máa bá ti lọ ẹ máa lọ. yóò jẹ́ kó yẹ yín ibi tí ṣíbílì ibi tó bá ọ̀rọ̀ dé nípa ìmọ̀ súnfí tẹ́wárí ṣíbílì tà wí òun tó wá kéré sí àlùjùlẹ̀ yìí kódà òun tó lọ máa ń bá àlùjùlẹ̀ yìí máa ṣàtọ́ sẹ̀lẹ̀ ńjọ́ kan. ọ̀la àgbà kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn oníṣúfí ṣíbílì lọ bá jùlẹ̀ níjọ́ kan torí pé òun tó kéré sí jùlẹ̀ yìí ọmọ sọ fún Junaid wípé ìrẹ àfà ìrẹ àgbàfà kí ló fẹ́ sọ fún mi nípa ìgbáralé ọlọ́run <laughs> kí ló fẹ́ sọ fún mi nípa ìgbáralé ọlọ́run ẹ gbọ́n kájọ Junaid yìí dá lónìí Junaid ní ah! ọ̀rọ̀ tó sọ yìí òun ló jẹ́ kí n mọ̀ yí pé ó jìnnà sí àwọn ẹni ọlọ́run ipò rẹ̀ jìnnà sí àwọn àgbà àtúbí nígbà ten thousand ló fi jìnnà sí wọn ó jìnnà owó tó bèrè nípa pé nípa pé ọlọ́run kọ́ lọ́mọ kí ẹ máa gbára lọ́lọ́run ìwọ́n tó ọlọ́run kan tó ń bẹ tó máa gbára lé. <laughs> wàláhì ọ̀nà rẹ̀ jì kódà ibi tó ọ̀nà rẹ̀ jì dé ìpele bíi one ten thousand ló fi jìnnà sáwọn ẹ̀rọ ẹni ọlọ́run. ọba ní màkọ́ọ̀mù alákọ̀ọ́kọ́ tọ́ba mọ̀kọ́ bẹ́ẹ̀ sún wọn ni pé ntọ́ wíwú kọ́ ara ẹ̀ná gbà pé ẹ̀jẹ̀jẹ̀ ní máa gbá kọ́kọ́ lọ́run kọ́ máa gbára lọ́run. Ah, ó ṣe máa gbára lọ́run ọ̀rọ̀ gbẹ́kọ̀ọ́ yé àkíkọ́ ti tẹ̀fù ìwọ gé é sọlọ́run ni ọ̀rẹ́ jọ ń béèrè pé ẹlẹ́kùn kí làgbọ́yé pé èèyàn ń gbára lọ́lọ́run kí làgbọ́yé pé àjùlédì ni ìbéèrè tó ń béèrè yìí òun ló jókòó yé mi wípé o ò tí ì gbàgbọ́ yé nǹkan kan pè ní sufi ó sì jìnnà kétékété sí àwọn tí wọ́n dé ipò alákọ̀ọ́kọ́ nínú wọn sufi kò ní ìyanilẹ́nu pé síbílì yìí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ tá a kà síwájú yìí irú àwọn tó bá dérú ní háyà yìí tó dérú lọ́ọ̀yà yìí nínú ọmọ súfì tó débi kó ń pera ẹ̀ lọ́ọ̀ba kò é bá rí sí yìí ẹ̀rìn pé nítòótọ́ ó tọ́ láti dájọ́ lórí albasọ́mi wípé basọ́mi ò tí ì kọjá ìpele àkọ́kọ́ kò tí ì kọjá bìdáyà nínú mọ̀síbi ní pé tóun bá bilẹ̀ bá dé wípé òun kan tún sọ fáwọn yẹn pé àní ẹ máa lọ gbogbo ní kíni tẹ́ bá wà mọ́ wa pẹ̀lú yín èmi ó sì máa sọ yín ẹ máa wà lábẹ́ ààbò mi ìyẹn tó bá bilẹ̀ sọ orú ọ̀rọ̀ yìí a jẹ́ pé ní tòótọ́ ńkọ́ o ó ju àbúyẹ̀sí albasọ́mi lọ àmọ́ àbúyẹ̀sí albasọ́mi <laughs> òun náà ìjẹmọ́ bí yìí o wàláì ìjẹmọ́ ní òun náà fúnra rẹ̀ olúlì ni wàláì olúlì ni bákan náà nínú àwọn ashabu wahdatil wujudi ló wà tí mo sọ̀rọ̀ rẹ̀ fún ilẹ̀ kan tó yẹ kó subhani ma ahazama sha'ni ọ̀rọ̀ yẹn kò yàtọ̀ sí ọ̀rọ̀ tí ṣíbílì sọ ń sè yí pé ẹ máa lọ o èmi ọmọ màá máa sọ yín ẹ sì lábẹ́ ààbò mi ẹ fọkàn balẹ̀ mọ́ àyà kò sí nǹkan kan tí ó ti yín láburú ẹ̀ńtọ́sọ̀rú ọ̀rọ̀ tí àbúyẹ̀sí àgbàsọ́rí sọ yẹn àti ṣíbílì wọn ìyàtọ̀tọ̀ síra wọn níbi àgbákò wọn ìyàtọ̀tọ̀ síra wọn rárá now ẹ wá máa gbọ́ nǹkan tí àbúyẹ̀sí àmì àlùjùlẹ́ẹ̀dì náà tóun náà tó padà tó sọ ìgbà tóun náà ń sọ̀rọ̀ nípa nǹkan tí àbúyẹ̀sí àgbàsọ́rí yìí. ala a ti mọ̀ pé al nínú àwọn àgbà àfà nínú àwọn tó ṣáájú nínú àwọn ìmọ̀ nínú àkídà Sufi òun ni eh, Al-Junayd wà bákan náà al yìí nínú àwọn tó nímọ̀ jùlọ nípa ìròrí nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ jẹ́ ibi tí tó lágbára dé ẹ wo orí ọ̀rọ̀ tí ẹ jẹ́ kí n kà fún yín ọ̀rọ̀ tí mo ra sọ lẹ́ẹ̀kan tí mo ra yẹn lérè fi yẹn ẹ wo nǹkan tí Junaid sọ. Junaid yìí òun náà ń sọ̀rọ̀ yìí láti fi sọ pé síbílì gan kò tí ì gbàgbọ́ yé ìtẹ́sí òdúdú bí dáadáa káyé bá àmọ́ bọ́ọ̀yà ibi tó ń pè wá lọ. síbílì sọ níjọ́ kan ẹ ó ń bi Junaid léèrè fàyàkúrò làwọn wá sọ fún yín pé yá Abul aljunaidu nìyẹn ó ní mo pè yín rẹ baba kọ́sì yá abal kọ́sì máa ń takúlù fi man kana Allahu hasbuhu qawlan wa haqiqatan kí ni nǹkan tó fẹ́ sọ nípa ẹni tó yẹ kó gbára lọ́nà ọba ọlọ́run ti ń tó tó yẹ pé ọlọ́run ọba ló ń tó ọlọ́run ọba ló gbára lé qawlan wa haqiqatan kí ló sọ nípa ẹni ní kọ́ọ̀lù àti ní hakíkọ̀ kí ló fẹ́ sọ nípa rẹ̀ ọgbà ẹni yìí wà ní ọgbàrá ọlọ́run ọba kọ́wọ́lá nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àríkọ́lọ́run ọba àríkẹ́ lọ́gbàrá lé wà á kí kọ̀tà tábà wò ní pàápàá gan àwọn pàápàá pàǹtí ń jáde látọ̀dọ̀ rẹ̀ àríkọ́gbàrá ọlọ́run ọba ní ọlọ́run ọba àríkẹ́ lọ́gbàrá lé kílómítà onípa ẹni yìí. nǹkan tí àjùnéèdì sọ pé fàkọ́lá jùnéèdì sọ pé yá àbàbàkiri yẹ àbúbàkiri kúníyà síbílì nìyẹn ó ní yá àbàbàkiri بينك وبين أكابر الناس في سؤالك هذا عشرة آلاف مقام ó ní ìbéèrè tó béèrè yìí lásán ẹnu ìbéèrè tó tó béèrè yìí òun ló jẹ́ kó yé mi wípé àlàfo tí ń bẹ láàrin rẹ àti àwọn àgbàlagbà èèyàn nínú rẹ ẹ̀rọ rẹ súnfí ọ̀nà tó gbà sí wọn. ìpele ten thousand ten ten thousand ló fi jìnà sí wọn ìpele ten thousand daraja ten thousand níbẹ̀ láàrin rẹ̀ sí àwọn àgbàlagbà ṣúfi pẹ̀lú ẹnu ọ̀rọ̀ tó rásọ yìí lásán. àwálùú àkọ́kọ́ àkọ́kọ́ ìgbésẹ̀ tó wọ́pọ̀ nínú ìgbésẹ̀ wa ten thousand ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó wọ́pọ̀ gbé. now. now. now ìsáàlú ní onílé ẹgbọ̀rọ̀ ìgbésẹ̀ ayé kọ́kọ́ yìí kọ́kọ́ máṣùwò máa bàjá tàbí ọkọ̀ parẹ́ wípé ẹ̀ka ń gbára lọ́nà ọlọ́run kan bẹ tó yàtọ̀ sẹ́dá ìgbésẹ̀ alákọ̀ọ́sọ̀ ọkọ̀ gbọ̀nà ẹlẹ́kọ̀ọ́ tí yàrá kọ́ gbégbèsè alákọ̀ọ́kọ́ wípé kó gbà pé kò sí nǹkan tá ń pè ní kọ́lọ́ yàtọ̀ sẹ́dá ẹlẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ tó wá láti ìgbésẹ̀ ilé tó sì kẹ́ ten thousand kí ló wọ́n àjẹ́ ìgbésẹ̀ ẹ̀jẹ̀ pé ìgbésẹ̀ inú tí ẹ máa wù ìgbésẹ̀ tàbí pẹ̀lú ìgbésẹ̀ tó láti pé ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ gbé nínú ìgbésẹ̀ ten thousand tó fi jìnnà sáwọn àfáà ni pé irú ọ̀rọ̀ tó sọ nǹkan parí ná pé ọlọ́run kan èèyàn kan ń gbára lọ́lọ́run èèyàn kan ń gbára tá lòun tá lọ́lọ́run ọlọ́run bá a lọ́lọ́run sọ fọ́nà tọ́sọ yẹn takò làkàyè ọlọ́run òun náà ọlọ́run náà ẹ̀ ti ń gbára lé ọlọ́run wọn ń gbára lọ́lọ́run. so awaluhu àkọ́kọ́ ìgbésẹ̀ tó gbé nínú ìgbésẹ̀ ten thousand yìí tó fi súnmọ́ àwọn ẹni ọlọ́run tó fi súnmọ́ àwọn tí wọ́n dípò wùsùn máàmù má bàdá tàbí kọ́kọ́ pa ilé ìtọ́sọ yìí aláwọ̀kọ́ tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa parẹ́ tọ́ba ti lè pa tàwíìlù rẹ pé yẹn kan gbára ọlọ́run gbà pé ọbẹ̀rẹ̀ ìgbésẹ̀ nọ́mbà wán yìí tẹ́lẹ̀ bá wà nínú alámọ̀ẹ́wù ọ̀rọ̀ yìí wà nínú lámẹ́wù page four hundred and eighty seven àwọn ah, ní ọjọ́ ti lọ àsìkò wa ó ti o ti ń débi ti parí inshallah ẹ mo sọ̀rọ̀ kan ní awọn mo kekeke pé ti ba ètò wa yìí láti lọ a máa bẹ̀rẹ̀ rẹ̀ ní eight thirty pẹ̀lú gọlọ́ọ̀ba a de ma pari ẹ̀ ní eight thirty kò yẹ so yàtọ̀ sí bó ṣe máa ń pẹ́ wa bó ṣe máa ń pẹ́ wa bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé lọ́mọ fa sábàbí tó yẹ pé ó fi máa ń pẹ́ wá parí ní ìwọ̀nba díẹ̀ so inshallah tí a bá wojú agbó abáyé àrípa ti wà ní nine Ah, ibi iná ni aláǹfààní àti bí ó sí lónìí pẹ̀lú gbọ́dọ̀ ọba tó bá di lọ́la a máa tẹ̀síwájú débi tabako níbi gbèsè àṣelúlù yìí gbèsè àṣelúlù yìí ó jẹ́ àparí ọ̀rọ̀ bí kékeré lókun tá a kà fún wọn bẹ́ẹ̀ táàdì pé wa a wà bọ́ síbi ìdíkẹ́ ìgbésẹ̀ wáṣídátì wùjúdì gẹ́gẹ́ tó pé ṣòlúù ibi tó ń pè àwọn èèyàn lọ ibi wáṣídátì wùjúdì ló ń pè àwọn èèyàn lọ wáṣídátì wùjúdì tó burú ju ṣòlúù lọ nígbàgbẹ́kẹ́ báyé látara pé ọlọ́run bá àlékẹ́lá ń bẹ lára gbogbo nǹkan ni pé kí ẹ wá gbàgbé pé gbogbo nǹkan òun náà ọlọ́run ni wọ́n wàláì àwọn èèyàn ti ń sọ láwùjọ wa yìí dáadáa wọ́n fi ń ṣèpanu sọ̀rọ̀ ọ̀bù sànù wa. so nínú àwọn ìkéde tó ń ká kéde fún wa so náà ní pé àwọn nǹkan tí a fi ń ṣe àwọn ètò wọ̀nyí so ní àwọn nǹkan tó ń gbóhùn jáde láwọn irinṣẹ́ ẹ̀rọ agbóhùn sí òkè ni àbí ẹ̀rọ amúnáwá ni àwọn eléyìí báyìí àwọn nǹkan tó yẹ kéèké ṣe ètò yìí lónìí àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá àwọn ni wọ́n yá wa ká máa fi ṣàǹfààní náà fún àwọn èèyàn ní orí ètò yìí. àwọn tí wọ́n wá yá wa yìí àmọ́ pé àwọn náà lè fẹ́ ní bùkátà sí nígbà tí ó bá wù wọ́n àbígbà tó bá tí àsìkò bá pèpè fún bẹ́ẹ̀. ẹ bá dẹ̀ ní bùkátà sí ìhùn nífẹ̀ẹ́ lọ́kọ́lẹ̀ kọ́mọ̀fọ́ kó mú fẹ́ gba dúkìá yìí àwọn náà fẹ́ yọ̀ǹda rẹ̀ fún wa kò sí nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀ tá a bá ti ní àwọn ìpèsè kan tá a ti pèsè kalẹ̀ ó ṣeé ṣe kí ó affect program yìí níwọ̀nba ara ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kò yẹ báyìí nìkan so ó sì pọ̀ níwájú àwọn nǹkan tí à ń bá lọ kò yẹ báyìí nìkan so nítorí ẹ̀ so wọ́n ní pé ká kéde fún wa so ká máa dá fíṣẹ́ bí lílá díẹ̀ tọ́lọ̀ bá dẹ́jà bá fún kálukú wa ní agbára láti máa dá so ká fi sọwọ́ sí àwọn èèyàn tó jẹ́ elétò tó owó tí bá ṣe bá ṣe ń lọ títí bá ń ká a máa fi rà ní ìwọ̀nba déédéé díẹ̀ ṣé bá ní sèyí tó bá ti ká nǹkan kan a tún ra nǹkan yẹn a tún máa bá lọ tó bá tún ká nǹkan mi a tún ra nǹkan mi tí ọlọ́ọ̀bá rẹ̀ kí ó fi ní gbogbo àwọn nǹkan tí a máa lò ní báyìí yóò jẹ́ fún ètò yìí fẹ́ pé àní máa páyà pé àwọn tí wọ́n yá wa láwọn nǹkan wọ̀nyí wọ́n lè gbà ní ìgbàkígbà mọ́ so eléyìí tí ọlọ́run alẹ́kẹ́lá bá yọ̀ǹda fún kálukú láti dá àbẹ́lọ́ba alẹ́kẹ́lá kó fi àlùbáríkà tó pọ̀ sí i kọ́lọ̀bà àlẹ́kẹ́ kó fi sínú òṣùwọ̀n ṣẹ́rí ẹni kọ̀ọ̀kan wa àwọ̀lá ilaha illallah abẹ́lẹ́ wọn àlẹ́kẹ́lá àwọn àrísìkì tá a mọ̀ fi dá sí tọ́lọ́wọ́n ba tá a mọ̀ fi ránṣẹ́ ọlọ́wọ́n ba lọ́wọ́ káàkiri gbogbo àwọn ibi tọ́lọ́wọ́n iṣẹ́ ọlọ́wọ́n ba ti bùkátà ràn lọ́wọ́ kọ́lọ́wọ́n ba àlẹ́kẹ́ kọ́ máa pèsè rẹ̀ fún wa ó ara àti agbára táwọn fi gbé iṣẹ́ ọlọ́run ọba lárugẹ káwọn fi gbé sókè àti ìmọ̀ náà ọlọ́run ọba ní kákojú gbọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀làlá ilaha illallah aqulu ma tasma'una astaghfirullah li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tó ń gba tó ṣẹbi ilé àwọn ọmọ gbà nǹkan tí kálukú bá ní fún wọn ọlọ́run ọba ní kí ló sọ wọn wa rahmatullahi wa barakatuh